Oh, kisha nini uogiri, kisha nini uokuta ṣe nínú kalenda, tabiniro nírò agogo nìkan òun wà nínú àjọyọ̀ nínú kọ́rùsì nínú òfin ṣùgbọ́n ọlọ́run wà nínú ìgbésí ayé níbi tí ó wà ní báyìí. ó jókòó pẹ̀lú rẹ ni tabili idana, ó gbọ́ ìpẹ́kun rẹ ó gbọ́ ohun tí ó ń sọ nínú gbogbo ẹ̀mí nínú gbogbo ojú ìwọ̀nba wọn ló ń padà wá. ọlọ́run wà nínú wà nínú mi nínú rẹ̀ kò síbi kankan lórí ayé tó lè tilẹ̀kùn pa kò sí kò ṣe àṣà tó. dzieci I fashion ja dzieci Orope ogbe nínú pepe Ṣùgbọ́n wà nínú ẹ̀rí nínú omo tí ó wà níbẹ̀ Orin pẹ̀lú a balak bani nínú ilé ìtọ́jú Òbùkún ọ̀nà alẹ́ àti wáyé ní digerir que cheio for ruim, così eu majesty.